everyone welcome to Toyeen Talks alájà Lizzy Anjorin la gbé wá fún yín ní ọ̀sán ẹ̀ <laughs> ó ti jáde ó ní pay attention to your life ó ní nǹkan tó ń wá sọ fún yín nìyẹn ìmọ̀ràn tó wá gbà yín nìyẹn àyìnbó kò dẹ̀ lè parí ṣó láì má fi ọ̀rọ̀ sẹ̀pẹ̀tẹ́rì láì máa fi ọ̀rọ̀ Fọlátinúbú láì máa fi ọ̀rọ̀ Mama Esabod sí so all those ones so it's combination of aṣọ so please watch Aláàjà lẹ́sàájọ́ rẹ̀ wọ́n ti ẹ̀ thanks for watching till i see you in my next video stay safe stay blessed i love you comedy làwọn náà gbé wá lọ́jọ́ sunday thank you bye see you later. abuke bega ó ní òun give out ni someone sent me some things and i want to i want you guys to know one thing someone sent me this about um abuke beggar ó from monday ẹ máa abuke beggar from monday the thirteenth there will be an unbiased blah blah blah ongoing saga ongoing saga Shepeteri and Lizzy Anjorin this platform House of um, Ihoho someone now send it to me Sherry ẹ̀yin tẹ́ send kinní yẹn sí mi anything that has to do with Ike don't send it to me you don't get it Moti ti no other show tí anything that has to do with abirun beggar do not send it to me ẹ i pé kò sẹ́ni tó fún látẹ̀ńṣọ̀ mọ́ kò sẹ́ni tó fún abirun beggar látẹ̀ńṣọ̀ mọ́ tábìrún bẹ́gà bá sọ pé unbiased analysis unbiased analysis yẹn tó bá ti ṣe tán ẹ̀yin tẹ́ ẹ lọ wòran ẹ̀ṣọ́ máa fún yín lówó unbiased analysis tó lóun fẹ́ ṣe yẹn tẹ́yìn bá ti lọ wò ó tán kí ló yọ lára tèmi ẹ má máa sẹ́ni nǹkan bẹ́ẹ̀ sí mi mọ́ ìjọ àwa o àti ìdílé wa kò sí ohun tí bẹ́gà lè gbé kalẹ̀ àwa ò ní débẹ̀ láyé because ṣe rí nígbà táwọn èèyàn kan tẹ̀lé for instance ọ̀bàràkà tálágbà ọ̀bàràkà tálákà people thought she was fighting for the masses people thought she was telling the truth a lot of people don't even know that Esabod do collect money moment táwọn èèyàn ti rí òtítọ́ wọ́n padà ní straight wọ́n ti flag page wa a lot of people rí notification ẹ bá wa share ẹ bá wa share tábà wọ five hundred máa continue show yìí tábà wọ five hundred mi ní ṣe show yìí mọ́ máa suspend ẹ̀ show tá a ṣe lánàá I think we had um, about eighty thousand views. oyè yín ìjọ wo ni òkú ọmọ ọlọ́mọ ìyẹn ọmọ tó ṣolóògbé we had eighty thousand views show tá ṣe lánàá we had eighty thousand views show tá ṣe lánàá we had eighty thousand views ọjọ́ tí abuke berger ti ń ṣe show show ti review organic dẹ̀ ní tiwa o organic òun ni show ti ti wa àwa ò monetization àgbà kankan kódà admit tó fún one star admin tó yọ star fún wa mi ìmọ̀ kankan pa ẹ̀ torí mi ò ní interest nínú gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tábà five hundred kẹjẹ kìmọ tábà five hundred àmà continue show wọ́n ti wọ́n ti report wa pa wọ́n ti report wa pa wọ́n ti rí tábà ti wọ five hundred èèyàn mẹ́rin ló wọ̀ ló wà lọ́wọ́ tẹ bá fẹ́ kí ṣòye continue ẹ̀rì ṣe ẹ̀ ẹ̀rì ṣe ẹ̀ ṣe ẹ̀ ṣe ẹ̀ ṣe ẹ̀ ṣe ẹ jẹ́ kí n tọ Instagram mi because ẹ̀kan tí mò ń ṣe ṣó yẹn tí bá wà nílé tí bá ṣe ṣó bọ́tà mi tí ẹ fẹ́ gbọ́ ìwà bá mi mú fóònù ẹ̀yẹn kó bẹ̀ kó lọ lo kí la fẹ́ ṣe ẹni tó bá ní skin tag kó pè mí at least skin tag tó bá ní skin tag tí ò bá ti yọ ṣọ̀bọ̀lọ̀ dúdú bọ́ ṣe bí ngbà tó ń ṣe analysis tẹ́yìn ló ń wò ṣe bí nísìn later yẹn flag mi why are you flagging me don't flag me now ọ̀rọ̀ gidi là ń sọ níbí báyìí ó ní unbiased analysis ẹ wá send ẹ sí mi kí lẹ send ẹ sí mi sí ẹjẹ tẹ tú wò méjì lẹ send sí mi so ẹjẹ wọ mẹ́ta ẹjẹ kí n wọ ẹ má máa send nǹkan bẹ́ẹ̀ sí mi o ó ní. sílẹ̀ bá sanwó. ẹ this one one of the biggest projects embark upon the year on this platform for Enu Show a woman that was oppressed oppressed with who by who ẹnusho was oppressed by who ṣé school certificate ẹnusho náà gbà ẹnusho náà gbà ni àbí ó lọ kọ́ṣẹ́ ọwọ́ àbí oppressed by four over eighty tẹnusho gbà oppressed by who. ṣẹ́rí àwa ta máa ta máa ṣẹ́rí ẹ má bínú o ṣẹ́rí àwa ta tá à ń lo social media àpò oríṣiríṣi o oppressed by who project wo ṣé project tí abuké ná owó jẹ tó ń kówó jẹ fúnra rẹ̀ mo ti sọ fún yín times without number kò ń ṣe pé èèyàn ò lè ràn gúrùbọ ìtẹkì pé èèyàn ò lè ràn yàn lọ́wọ́ ẹni tẹ́ bá fẹ́ ràn lọ́wọ́ iṣẹ́ kí lẹni yẹn ti ń ṣe tẹ́lẹ̀ iṣẹ́ kí ló kọ́ tẹ́lẹ̀ skul wo ló lọ tẹ́lẹ̀ the best thing àfẹn tó bá jẹ́ pé ó ní àìsàn téèyàn bá ní àìsàn tá a rí pé kò lè dìde lọ ṣiṣẹ́ mọ́ ẹ má máa sẹ́ndì irú nǹkan báyìí sí mi àwọn tí ọlọ́run bá sọ wípé wọ́n kù nínú ayé tí ayé wọn ti ṣègbè wọ́n lè lọ máa wo abuké bẹ́gà lára àwọn nǹkan táwa ń ṣí yín lójú nìyẹn lára àwọn ọ̀rọ̀ tó ń pa fún yín nìyẹn ṣó ti eyín nǹkan tí mi sọ oppressed by who ṣé ẹnu ṣó oppress àwọn ẹni ẹlẹ́ni tó bá ń bẹ̀ you see ṣe rí nínú nínú ìgbéyàwó mùsùlùmí anytime ọkọ ẹ lè fẹ́yàwó lé ẹ nínú Islam wọ́n lè fẹ́yàwó lé ẹ even àwọn Christian ń ṣe then do expect a man láti spend time pẹ̀lú obìnrin tí kò ráyé wá now how can a grown up woman at least pé obìnrin kò sí ìyá kò sí bàbá wá sí ní primary six even tó bá jáde ká má ti wà sọ pé ẹni tó jí tó rí ìyá àti bàbá ẹ̀ tó fail ara ẹ̀ from day one of her life ta ló fẹ́ oppress ẹni ẹ̀ gangan ti oppress ayé ara ẹ̀ ṣẹ̀rí lára àwọn torí pé wọ́n mọ̀ wípé most social media users wọ́n mọ̀ wípé wọ́n lè push yín around bí steering ẹ gẹ́ẹ̀tì mi nǹkan tí mi sọ. ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ àlò ń pọ́n ibo ni mo ti ráyè yẹn oppressed by who àwọn ọmọ ta ti rán lọ sí school àwọn ọmọ ta ti rán jáde ẹnu iṣẹ́ àwọn ta ti ràn lọ́wọ́ àwọn ta ti ṣe oore fún àmọ́lé wọn rí na àmọ̀nà wọn ríra a pàdé family wọn rí náà a dẹ̀ ń ṣe dáadáa fún wọn ẹ sọ pa oppress wọn you see Abuke Baker came on social media she played on you guys intelligence and you fell for it all because ọ̀pọ̀lọpọ̀ ò ní ọpọlọ wọn ò dẹ̀ ní orí tó rò how can you say oppress a big project which project ṣé orúkọ ẹnu ṣó ló ń bẹ ni besides òun fẹ́ ṣe unbiased abuke sọ pé òun fẹ́ ṣe unbiased um, analysis lórí ṣẹpẹtẹrì àti olúọmọ Lizzy Anjorin ọba ọmọ irú analysis wo analysis pé ṣé ó pe ìyá àti bàbá angel ìjókòó ó parí ìjà fún wọn àbí analysis unbiased analysis wípé wọ́n fi ọmọ tó kú gba bára bẹ́ẹ̀ ṣe fẹnu ìṣó gba bára ẹ blame bàbá angel tí òun àtọmọ ẹ̀ ò jà ńgbà tọmọ ẹ̀ wà láyé bàbá tí ọmọ ẹ̀ ò portray fún wa bí ẹni burúkú ẹ wá portray ẹ̀ fún wa bí ẹni burúkú just like bẹ́ ṣe portray Lizzie àti Mr Lawal fún wa àṣẹyàn burúkú all because ẹ̀yin fẹ́ gba donations tá bá ń sunkún ẹ jẹ́ ká máa ríran o tàbá ń sunkún èmi ò ẹ má máa send àwọn ẹni pé àwọn èèyàn ò fún abuké bẹ́gà látẹ̀ńṣọ̀ ni because tó bá ti ní Lizzy Anjorin ẹ fẹ́ lọ wò tẹ́ bá ti débẹ̀ tẹ́ lo wò ó ẹ̀yin ló fi ń pawó kò fèmí pawó èmi make owó tèmi tẹ́yìn bá ti gbẹ́nu lọ a tún fi yín pawó at the end of the day a tún ṣe bí ká ní pé ayé òun da jayé yín lọ ayé abuké ò dẹ̀ da you are living better than abuke, because you tó ń wò mí o bá wọn pààyàn bábuké ṣe ń pààyàn o bá wọn bààyàn lórúkọ jẹ́ bábuké ṣe ń bààyàn lórúkọ jẹ́ even kó má nílé lórí o ní pride kó má nílé lórí kó má ní mọ́tò lẹ́sẹ̀ o ti ní àwọn instrument tọmọ ẹ lè fi jẹyàn. unbiased analysis on what unbiased analysis on the fact that ẹ ẹ ẹ ṣẹpẹtẹ ni lọ trick ọmọ ọlọmọ kúrò lọ́dọ̀ ọ̀gá ẹ̀ ó ń dó ọ̀gá ẹ̀ ọ̀gá ẹ̀ dó ọmọ ẹ̀ orí avenue àti lọ sọ fọ́lọ́pàá pé nǹkan bàbá yìí ṣẹlẹ̀ o dàdá fọmọ òun ní cocaine mo dẹ̀ bọ ọmọ òun sùn kò lọ sọ ọmọ ọlọ́mọ kú ó fòkú ọmọ ọlọ́mọ fi ń count his scores irú analysis wo nìyẹn àbí ẹ ń sọ fún wa sì wípé àwa ò ti mọ̀ pé ṣẹpẹtẹrì abuke bega esabod gbogbo wọn they are working together ṣe nǹkan tẹ́ ẹ sọ fún wa nìyẹn at least tó bá máa sọ wípé you you you were you were pa ọmọ ẹ̀ ẹ̀hẹ́n òun láṣẹ máa mọ̀ pé óò ẹ fíìl nǹkan tí àwọn òbí ọmọ tó kú yẹn ń fíìl are we fighting here no are we blackmailing people here no what are we doing òtítọ́ làwọn sọ ń bí ẹ flag why are they flagging us.